gbogbo àdúrà lè ní gbogbo ìjọ ẹgbà náà wọ́n gba àdúrà fún ẹ ó gbogbo nínú méjì. Òní ṣìṣe. Òní ṣìṣe. Ẹ̀wọ̀n wọn aṣọ Jésù ìwà wọn. Wọ́n ẹ fún mi wọ́n ti bẹ̀rẹ̀ ọlọ́run yìí. Níta Fáyọ̀ Délé Fáyọ̀ ṣe ó gbogbo nínú méjì. ọlọ́run dúró tẹ̀ òun dúró nílẹ̀ o gbogbo ọlọ́run yẹ ní gbogbo olúwa sọ́ọ́ nìyẹn. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ ló ṣẹ gbogbo ìdí kọ́ ló fẹ́ lè ṣẹ ìfẹ́ nínú sọlọ́run kó wá sí ìmúṣẹ lórí rẹ̀ ayọ̀dẹ́lẹ́ owó ìgbẹ́ mi rẹ̀ lórí ti peter owó ìgbẹ́ mi rẹ̀ lórí ti ọ̀run sọ fẹ́ nínú ọ̀bẹ ó bá ti ṣẹlẹ̀ ẹ má kàwé náà ẹ sọ spirit. ìbéèrè mi ni pé ẹni bí ẹni tó rí ẹ̀dọ́ ẹni bí evangelical spiritual ìgbà tẹ̀lé mọ́ ẹni ibi tó ẹ̀dá ẹni bí táwọn ọmọ ọmọ kò ká tó lọ. ọwọ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ tó lò lè fi ní ní ilé ìlú. lọ́nà ọ̀fà lọ́nà ìgbẹ́rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n nípa ti ètò ilé kíkọ́ kò sí ọmọ mẹ́kúnnù ilé ìdá ilé kọ́ láì jẹ́ pé wọ́n ràn wọ́n lọ́wọ́ láti máa jẹ́ kí kọ́ńtàkì tó wálé kìtì tó ń tí àwọn òbí ọmọ yẹn lè máa ń ṣe ṣe láti sanwó ilé ìwé àkọ́kọ́ ní France olùsílẹ̀ ní pé iṣẹ́ gbígbé iṣẹ́ gbígbé dáwọ́ abẹ́ ọmọ láti darí ara wọn kọ́ oníjọba òyìnbó ní jẹ́ ìwọ̀. ṣe láfẹsẹ̀ láfẹsẹ̀ ẹ̀ka kò sí ìjọba gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run fẹ́ lò tó gbé wá síbí tí ẹ bá dé ìgbẹ̀tọ̀ kí ni ìkọ́tẹ́ fẹ́ ṣe sí ilé ọlọ́run yìí lẹ́yìn pé. your pastor work last question báwo ni àṣẹ bá gbà sílẹ̀ pé mẹfóònù ọmọ mẹfóònù ayọ̀ àti àǹfààní ilé ìdúró gíga. èèyàn ọgbọ́ ọmọ amúyà jẹ́ òtù kọ̀ọ̀kan bá ti kú síra ẹni òdílé àgbáwo òní ọkọ̀ àrẹ̀yàmúyà jẹ́ ọmọ àti ìyàwó bí ìbá délẹ̀ ìjàre báwo ni a ṣe àṣẹ bá a ṣe irú bá kẹ̀yà tó ṣẹlẹ̀ nílùú Èkìtì. àmọ̀ ọ̀rẹ́ sèlú àmọ̀ ọ̀rẹ́ sèlú alẹ́ bá ti alẹ́ ọ̀rọ̀ náà ti mọ̀ so obìnrin kan bá ta lọ́kọ́ ẹgbẹ́ ọlọ́run nkékeré ìjọba lè ṣe pé owó ètò owó kẹ̀kẹ́ láyé bẹ́ẹ̀ má pọ̀ ọ̀fẹ́ pọ̀ tó ní kẹ́ ọkọ̀ ti kú. ti ní òun kì í bá sọ ilẹ̀ ìṣègùn jọ òun kéde ló ṣe ọ̀pọ̀lọpọ̀ ní àsìkò ìwé ọ̀rí ìdánilójú ìlú ọjọ́ wọn á ṣe bákan náà ọ̀rí ìdánilójú nípa ìwáyé òṣè. ìkọ̀mọdé àgbà ti yí kọjú ìdíbò ní ìwáyé òṣè gan-an náà wá tó wọ́n pa sọ́lá ẹ̀ pé ìyọ̀dún mo yọ̀ pa nínú ìbẹ̀wò ọlọ́run ọmọ bẹ̀rẹ̀ mọ̀ ọyọ́ ìdìbò kan fẹ́ dé nípa ọ̀rọ̀ ọmọdé ìwé kò ti bẹ̀rẹ̀ kan mi ẹ̀ sì jọba kan kó yóò tọ́ ọmọ nílé ìwé scholarship ìjọba lè kó o ṣùgbọ́n ìjọba bá ti gbé sẹ́kẹ̀ ìlú ìlú onílùkọ láìlú ni ọ̀nìkọ̀dọ̀ òyìnbí ká ìṣẹ́ ìkòlí àṣẹ àbá àkọ́mọ arẹ́wò àwọn tọ́mọ iléèwé ju gbogbo rẹ̀ lọ nba ti padà sí lọ́ba agbára ọlọ́run ewu ọmọ iléèwé alẹ̀ òmìnira nípọ̀jọ kàbọ̀ ọlọ́run alẹ̀ kàbọ̀. ẹ ẹ ló máa lọ níṣẹ́. gómìnà ọ̀la. ẹ̀jẹ̀ ìlànà ọlọ́run àti ènìyàn mo sọ bẹ́ẹ̀ kan ọlọ́run ẹni pé ìjọ ti rọ ọlọ́run níjọ tó ní ṣọ́ọ̀ṣì ó ṣe lé tó wọ̀ ṣùgbọ́n kan ti rọ̀nà ọdẹ ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ kó mọ orí sí i ẹ sọ fún kọ́ ọ̀nà àbáyọ lọ́dọ̀ ọlọ́run wọ́n yóò bèrè ọ̀rẹ́ mẹ́ẹ̀ mẹ́ẹ̀ mẹ́ẹ̀ sábà yọ sí ìlú sílẹ̀ wọ́n tó tẹ̀yìn ọlọ́run àbájá ṣeun last question òní abáda ministry of windows affairs síbẹ̀ lẹ́kìtì ẹ̀yà ọ̀lẹ́ ṣé bẹ́ẹ̀ ni àbí àbá ṣe. ẹ ọkọ sọ̀rọ̀ ẹ lọ wọn bá yẹ pé pé n sọ pé politician mo lè ọkọ púpọ̀ pé ní gbogbo pẹ́sàn mi dáhùn mo bá yẹ kí ṣe dáhùn ẹ̀ lẹ́sìn ní ayọ̀dẹ́lẹ́ nìkẹ́ nínú ọ̀gá rẹ̀ lórí ẹ orí ló ṣàtàṣe ìwà ló department under the ministry of women affairs ìkàwé department the moment you place widows uh, ministry you be tempted to create another one for men who are not their wives. ẹ ó bẹ̀rẹ̀ àwọn.